This is my end. God forbid. I will not die. I shall live. I shall live. Shaka Shaka Shaka gada Look at them. They are trying to hide their faces. They are not real police officers. They are not real police officers. This man is among. These people are among. They are not real police officers. You guys, look at the hospital. Tèmi Aláyọ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Dúníyà. Ọlọ́run ò ní wá lára. Àwa ara wa là wá ní ra wa lára. Ṣẹ́yìn náà rí title? Arábìnrin yìí, she's a popular influencer lórí TikTok, ó wà lórí Instagram. A mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ o. La tó post video. Ó ní Skibby, ṣe bẹ́ẹ̀ yín náà mọ èèyàn tó ń jẹ́ Skibby, Nigerian musician. Ó ní Mayọ̀kún àti one other person if I'm not mistaken ó ní wọ́n fẹ́ lò ó fún òògùn owó. Ó jáde, ọmọ yẹn ṣe bí èèyàn tí ó ń sọ̀rọ̀ bí èèyàn tí ó wà under influence egbògi olóró ká sọ pé kolos àbí meth. Egbògi olóró tó lò yìí, egbògi olóró tó lágbára ni. Ọ̀pọ̀lọpọ̀ rò pé obìnrin yìí ti máa, ọmọbìnrin yìí ti máa ń ṣe bẹ́ẹ̀. Bẹ̀ lórí nǹkan tó kọ àti lórí fídíò kan tí máa pósìtì lẹ́yìn yìí tí ọ̀rẹ́ rẹ̀ kan sọ, ó jẹ́ ká mọ̀ pé obìnrin yìí, arábìnrin yìí kò mọ anything mu. Kò mú anything. Tó bá mu nǹkan omi ló mu àbí kó mu minerals. Ó ṣe wá di pé ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kàtàkàtàn bí èèyàn tó mu colos. According to her, ó dàbí ẹ, bó ṣe sọ, bí obìnrin yẹn ṣe sọ, ó ní wọ́n fẹ́ lò, ó ní wọ́n fẹ́ fi òun ṣe òògùn owó. Ó ní wọ́n fi fún un ní nǹkan mu. Nínú fídíò yìí tí mi lè share voice arábìnrin yìí, bóyá ẹ̀yin náà ti ṣalábàápàdé ẹ̀ lórí social media ó ń sọ wípé wọ́n fẹ́ pa òun ó ní kódà àwọn tó wọ ọsọ ọlọ́pàá wọ́n wà lára wọn kódà èèyàn tó mú ẹlẹ́ni tó wà ń ta tó mú ajá tó fi ń ṣe security ó ló wà lára wọn ó ní ẹ̀ ajá tẹ mú wá lélẹ̀ tẹ fẹ́ fi pa mí ẹnilẹ́ni tó ń fọṣọ rẹ̀ ó lóun náà wà lára wọn tó fẹ́ pa òun ẹyin ti tèmi ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tiro torí pé kí ni ẹ̀yin ẹ wo irú èèyàn tó ń fọṣọ níbẹ̀ yẹn èmi feel èmi èmi rò ó àbí bóyá stage ni irú yẹn tó ń fọṣọ yẹn ṣé àsìkò tó yẹ kó mọ fọṣọ lóru nìyẹn ní gbangba ọmọbìnrin yìí ṣe fídíò yìí ní sometimes eh, around three a.m. ó ní hospital tó wà ọ̀rọ̀ náà ò yé wa torí ọmọ yẹn bruises wà lára ẹ̀yàpá wà lára ẹ̀ bí ẹni pé wọ́n struggle ọ̀pọ̀lọpọ̀ wá ń rò ó pé nǹkan tó save ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ ń rò ó ní o pé nǹkan tó save ẹ̀ òun ni pé ó lọ life ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ sí ó possible pé òun gan mú fóònù kan ó gbé e pamọ́ tí kò yí àwọn tí ò fara hàn àwọn yìí pé fóònù kan wà lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n ti lo gbòógì olóró yìí fún tọmọ yẹn ń ṣe kàtàkàtà òun ló tẹ fóònù ló lọ live live tó lọ òun ló jẹ́ káwọn yẹn bẹ̀rù ọ̀rọ̀ obìnrin yẹn lèmi fi sọ̀rọ̀ báyìí o so ìgbà tá a wá wá lọ wájú tá a wá lọ sẹ́yìn mayor kún àbí kí lorúkọ báwọn ṣe ń pè é tí arábìnrin yìí porúkọ ẹ̀ nínú pé àwọn tó fẹ́ pa tó fẹ́ lògùn wọ́n fẹ́ lòun fún òògùn owó New York ń jáde ó slam ẹ̀ ní one, one billion for deformation of character pé is not like that. Àwọn tó dẹ̀ mọ obìnrin yìí wọ́n ní kò, kò mú, kò mú nonsense rí tó bá mu nǹkan mineral ló mu. Ẹ dákun pẹ̀lú deformation bí wọ́n ṣe pè é tó bá jẹ́ pé irọ́ ni o. Ṣé obìnrin yìí á wà sọ pé ó mọ̀ọ́mọ̀ fẹ́ tarnish image wọn ni? Àbí as at that time kò mọ nǹkan tó ń sọ? Ẹ má gbàgbé nínú fídíò yẹn tí ẹ bá ti wo fídíò yìí ó ní wọ́n fẹ́ pa òun bí wọ́n ṣe pa Mohbad ṣé tó bá mọ nǹkan tó ń sọ báwo ló ṣe máa relate current happiness to her own predicament ó lóun mọ nǹkan tó ń sọ o ó ní bí wọ́n ṣe pa Mohbad ni wọ́n ṣe fẹ́ pa òun ẹ wá sọ wípé kò mọ nǹkan tó ń sọ ó mọ nǹkan tó ń sọ ọ̀rọ̀ rẹ̀ lè mọ̀ ṣe ó lè rí everybody because kólòsì yẹn bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn melt yẹn bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn wọ́n á jẹ́ ẹ máa fì fún àwọn tó ń tí àwọn tó ń mú tó ń jẹ́ ká mọ̀ bó ṣe máa ṣẹlẹ̀ like everybody around them as at, at that particular time Oma máa dàbí enemy so ó everybody ní around the gbà yẹn as enemy and let let think about it again ẹ̀yin tèmi àwọn ọlọ́pàá àwọn tó wọṣọ ọlọ́pàá ẹ rí pé nígbà tó ọmọ yẹn obìnrin yẹn sọ̀rọ̀ pẹ̀lú fóònù ẹ̀ tó ń kámẹ́rà rẹ̀ tó kámẹ́rà wọn ẹ rí pé wọ́n tàn tó bá jẹ́ pé ọlọ́pàá gidi ni wọ́n ni ṣé ó yẹ kó wọ́n tàn tó bá jẹ́ pé ọlọ́pàá gidi ni wọ́n wọ́n sùn mọ́ wọ́n á jẹ́ kójú wọn ṣò lélélélélélé èmi nígbàgbọ́ pé arábìnrin yìí ń sòótọ́ ẹ jẹ́ ká wádìí ẹ jẹ́ ká wádìí ẹ jẹ́ ká wádìí ọ̀rọ̀ náà ti lọ fà wọ́n ti bó yáyá wọ́n ti bó tatata orúkọ Mayorkun ti bàjẹ́ orúkọ Skibi ó ti bàjẹ́ bẹ́ẹ̀ náà làwọn kan hájú pé lóòótọ́ ni Skibi ọwọ́ rẹ̀ mọ́ mo ní àwọn kan hájú gbogbo èyí tí mo sọ yìí mo bèèzẹ lórí sítórí ọmọ yẹn ni so nísìn fún Skibi àti Mayorkun àti whoever tọmọbìnrin yìí porúkọ wọn tẹ bá rò pé kò rí bẹ́ẹ̀ ẹ pàdé ọmọbìnrin yìí ẹ pàdé ẹ ní court as at that time ó ti máa ó ti máa ní clear vision right ó lè máa ó lè ọlọ́run ó ṣe ó máa rántí bó o ti rántí gbogbo ẹ̀ ó máa rántí díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin yìí ti wá jáde ó kọ̀wé kẹ́ fi mọ̀ pé ó mọ̀ nǹkan tó ń sọ kẹ́ fi mọ̀ pé ó mọ̀ nǹkan tó ń sọ àwọn èèyàn kan lè argue wọ́n lè ní àwọn enemy àwọn musician wọ̀nyí tọ́mọbìnrin yìí porúkọ wọn wọ́n lè ní àwọn ni wọ́n fẹ́ lu arábìnrin yìí ẹ má gbàgbé pé arábìnrin yìí ilé wọn ló ti ṣe fídíò yẹn ẹ má gbàgbé pé arábìnrin yìí ó ní bruises ní gbogbo ara ó ní wound lára nígbà tó ń ṣe tó ṣe ìgbà tó wà tó ń sọ́fà tó ń sọ́fà kìnìyẹn lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe fídíò àwọn broken glasses ó wà nílẹ̀ so èmi nígbàgbọ́ maybe maybe not èmi nígbàgbọ́ pé nítorí fídíò tó ń ṣe live òun ni wọ́n fi gbé lọ sọ́spítà bẹ́ẹ̀ kìnìyẹn ṣì ń wà ká nínú ọpọlọ ẹ̀ òun ló fi wá táàgì hospital yẹn náà as enemy ẹ̀ bí kóló ṣe máa ṣiṣẹ́ nìyẹn ó máa jẹ́ kí everybody everything kó dàbí enemy sí skibi skibi skibi mẹ́yàkú mẹ́yàkú kí lẹ fún Nikki DiBaby wọn kí lẹ fún jẹ Kí lẹ fẹ́ fi ṣe? Ẹ̀yin ọmọge ìta, ẹ kọ́gbọ́n, ẹ kọ́gbọ́n, ẹ kọ́gbọ́n. Gbogbo ti yín ni pé kí ẹ ṣàkárá, kí wọ́n fún yín lówó, kí wọ́n gbé yín lọ fún ìbásùn, kí wọ́n ṣàfún yín lówó kí ẹ ṣoge, kí ẹ wá, kí ẹ wá tẹ́ra yín, kí ẹ wá tẹ́ra yín sí rẹpẹtẹ ní Instagram, kí ẹ pepper them. Àmọ́ àwọn tí ẹ fẹ́ lọ bá yẹn, ǹjẹ́ ẹ̀yin mọ plan wọn fún yín, ẹ̀yin obìnrin? Aṣọ ṣọṣọ ẹ̀ gbọ́, aṣọ ṣọṣọ ẹ̀ gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí, accusation tí Nikki the Barbie yìí tó accuse Mayor Okunskibi and the rest. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, mo kí pé ó kú oríire tó lọ tó bọ̀ láyọ̀ àtàlàáfíà. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe lọ náà nìyẹn tí wọn ò dé. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe lọ nìyẹn tó jẹ́ pé at the end of the day, etí gọ́tà láti rí àwọn ẹlòmíì wọn tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Báwo wà ní ẹ̀yin tèmi? Máyọ̀kún, Máyọ̀kún, èmi fẹ́ràn rẹ torí mọ̀mọ́ rẹ. Báwo lo ṣe fẹ́ wẹrẹ ẹ mọ́ níìsín? Skibby pẹ̀lú gbogbo allegations yìí, báwo lo ṣe fẹ́ wẹrẹ ẹ mọ́? Ọ̀rọ̀ yìí èmi kọ́ ni mo sọ. Tí ẹ bá fẹ́ gbọ́ full video bí ọmọ mi ò ní lè post ẹ̀ torí àwọn bó ṣe ń sọ̀rọ̀ ó sọ ní English ẹ lọ sí ẹ lọ sí page ẹ lórí Instagram àwọn èèyàn mìíràn tún kọ̀ tẹ́ lórí social media so ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀rẹ́ ẹ̀ tó ní ọmọ yìí kèé mu ẹni kèé mu nonsense ó ní kèé mu nonsense mayor kún skibi ẹ wá defend ara yín o ọ̀pọ̀lọpọ̀ àwọn guest wa ló ti lọ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ èyí tọmọ yìí jáde wá tó accuse yín kò lè tán nìsín a dẹ̀ lè gbàgbé láíláí a gbàgbé girls be wear be wear of irú àwọn orúkọ báyìí. Beware irú àwọn èèyàn yìí. Mẹ́wàá wọn sì wà nílẹ̀ o. Girls beware. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ já àwọn ọmọ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ pè wọ́n sí àkíyèsí irú ọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. I come in peace. Ìdí mọ́jẹ́ ó bàjẹ́ làwa wà. This is on point by two using my words for this. Bye for now. My name is Tochi. Um, I'm the person Nikki was calling yesterday. Uh, so I just want to quickly address something because <sighs> this is this is so crazy. I've known Nikki for like four years, and all the times I've known Nikki, there have never been a time I've seen Nikki in this manner, not once. She doesn't drink, she doesn't smoke. Even all the times we've, we've gone out together, she has never taken a shot or any alcohol whatsoever, even red wine. She has not drink, she has never smoked before. So seeing her in that manner, it just means that something fishy went wrong. She called me around past one in, late in the night yesterday. I was already sleeping. She called me, and then the next thing she was, she was shouting my name, Tochi, they want to kill me. They want to kill me. Come and save me. And I'm like, okay, calm down. Where are you? Where are you? She said, um, she's in Skibby's house. She's somewhere around Ilason. Okay, where are you? Where exactly is the place? So at least if I'm coming, let me know where exactly I'm coming to and maybe I'll call the police or something. And I even tried to make a, a, a recording because I don't know, iPhone I'm And I even tried to make a, a recording because I don't know, iPhone and all the rubbish. I tried to make a recording. So you, you could, you could I'll, I'll add, it, add, it, to the video. You see the timing. Around past 120 something, she was calling me. And then she was just shouting. I couldn't even get her to talk properly. She was just shouting and shouting. And this just goes to show that there's something I don't know. I don't know lay fingers or accuse anybody, but there has never been a time that Nikki will take alcohol or take smoke or whatever. Not once. And I've known this girl for like four five years. Not once. So it's just like I don't know what exactly is going on, but that girl, something really happened to that girl.